Hello, ẹ eh, good morning. Yes, ẹ̀yin èèyàn wa. Ṣé dáadáa la wà? A weekend o. Weekend asanwa In Jesus name, amen. Ǹjẹ́ ẹ ti rí gbọ́? Ló bá di, a bá inú, ìwé la rí ka o. La gbọ́ pé wọ́n ní wọ́n ṣe election fún àwọn national ní Abuja. Torí bá ṣe ń yọ́ ṣó ń yọ́ gbọ́ wọ́n ṣe election fún wọn. Ṣé o mọ̀ pé láti ìgbà tí Olúọmọ ti kúrò ní Èkó yìí, wọ́n ní kó wá lọ ṣe head àwọn national ní Abuja, that is Nigeria. Nigeria National kìíní kan, àwọn onímọ́tò bó ṣe lọ nìyẹn. Ibẹ̀ láti ìgbà yẹn ṣá, wọ́n ṣà rí pé wọ́n fix ẹ̀ síbí kan. Wọ́n bá di pé wọ́n wá ṣe election fún wọn ní few days gẹ́gẹ́ bí nǹkan tá a gbọ́. Wọ́n ṣe election fún wọn ní Wike ló ń jẹ ní Òṣogbo. Many people, wọ́n mú àwọn, àwọn olúkalùkù delegate wọ́n wá láti àwọn tí kíní wá, àwọn tí, eh, lóríṣiríṣi state wọ́n wá. But wọ́n wá rí pé Òṣogbo náà ti lọ ṣe election yẹn. Bó ṣe ṣe, wọ́n ṣà ní MC Olúọmọ wa, òun ni ó gbégbá orókè láti Èkó, tó wà lékòó tó ń rúùlù national lẹkọọ tẹlẹ kó tóó fún un ní wọn tún sọ fún un pé kó lọ sí àbújá gbogbo ilẹ̀ ṣàmọ gbogbo rògbòdìyàn kan tó ṣẹlẹ̀ nígbà yẹn so at the end of the day tó bá di àná ná bá sọ pé ẹni tó tó gbégbá orókè àṣebọ́n ṣe máa ń ṣe wùrúwúrú wọn kúkú mọ̀ pé àwọn náà máa ń fira wọn síbẹ̀ with force ẹni tó wà ń bẹ̀ bàrúwá àgbẹ̀dẹ gbogbo wa náà la mọ̀ ìyẹn ló wà níbẹ̀ tẹ́lẹ̀, ìyẹn national. Wọ́n bá lọ ṣe wò, wọ́n ṣà ti, wọ́n fẹ́ tì yẹn kúrò, kán gba sí corner. Ó yí wà níbẹ̀, ìyẹn yìí ṣe olórí àwọn national ní Abuja o. Kí ni wọ́n á gbé kiní yẹn lọ sí Osogbo tán lọ ṣe vote. Wọ́n dé wọ́n ní òun ló win ni. Ah! Bágbẹ̀dẹ ṣe gbe lọ sí appeal court nìyẹn. Kó o owó ò rí sí eléyìí o. Ó dẹ̀ wà lẹ́nu iṣẹ́. Wọ́n bá lọ tún wá gbé agbára fún kíni. As usual bọ́n ṣe máa ń ṣe lọ́dọ̀ wọn. Bọ́n ṣe máa ń ṣe. Bọ́n ṣe máa ń ṣe, ẹ ṣá mọ̀ wọ́n. Pé wùrùwùru yẹn kò ń tán lé wọn. Àwọn tó bá lọ court àwọn náà máa ń win. Tó bá lọ sígbà àwọn náà ń win. Tó bá lọ sáwo àwọn náà ń win because wọ́n ní owó. Owó is not an everything. Nígbà tí nemesis bá dé tí agbára Ọlọ́run, bí Ọlọ́run bá gbé ṣe èdè, ó máa ní àtowó àti gbogbo ẹ̀. Lórí òtítọ́ àti lódodo, Ọlọ́run á fara ẹ hàn. Ṣẹ̀ríṣẹ́. Tó bá di àná, ló bá announce pé kó kúrò níbẹ̀, kó gbé, kó gbé ìjọba padà fún Bárúwá, máa, Bárúwá, yes, Bárúwá Àgbẹ̀dẹ pé kó gbé, pé òun ló, òun ló ń rule. Òun gẹdẹ ni kó gbé padà. Wọ́n, owó yẹn ló win. Ṣẹ̀ríṣẹ́, ṣẹ̀rọ́ Ọlọ́run ó lóun ló wíìnì o pé Bárúwá ló wíìnì kí go get out so wọ́n ti demote ẹ̀ sí ṣé wọ́n fi pé gbogbo kìràkìtà gàràgàrà gbogbo nǹkan tó ń ṣe tí wọ́n lóun ò nífẹ̀ẹ́ sí wọ́n fi pé wọ́n lè wọ́n lè wọ́n lè jẹ́ lọ bẹ́ẹ̀ wọ́n lè jẹ́ lọ a ti ń sọ fún mc galigali ẹ̀ pọ̀ galigali ẹ̀ pọ̀ ẹ̀ tún wò ṣẹ́ríṣẹ́ nígbà tẹni nígbà tí Bárúwá tó wà lẹ́nu ẹnu kìíní tí wọ́n ń rán fẹ́ wọ́n fẹ́ lọ ṣe kínní wọ́n lọ ṣe wùrù wọ́n lóhùn ni nígbà táwọn kóòtù wá dájọ́ lánàá kí ló dé tí kóòtù wọn ṣe wọ́n tún lọ fowó rìn torí wọ́n á dé ilé ẹjọ́ àwọn kóòtù tó wà ń bẹ̀ gbogbo àwọn gbogbo lọ́ọ̀yà gbogbo májísírì àwọn náà ní àwọn náà ní ní nàìjíríà àwọn apc náà ní àwọn oníbàjẹ́ wọ́n fi pé gbogbo nǹkan ṣá lówó owó owó wọn ò fi tọlọ́run ṣe Wọ́n ti gbé ipò padà fún ẹni ẹlẹ́ni. Bárúwá ló ni nǹkan. So nǹkan tí mo fẹ́ sọ fún gbogbo wa ni pé ẹ jẹ́ kí gbogbo ka kíyèsára. Kí ló dé tí àwọn, àwọn APC tó ń jẹ́ pé dàlúrú dàlúrú ṣá ná fẹ́ máa cheating, cheating, cheating, cheating. Kò sí ibi kankan tó tiẹ̀ máa sọ pé àwọn win. Àwọn ṣe nǹkan tó, tó, tó, tó, tó tọ́ àbí tó, tó, tó dùn mọ́ àwọn aráàlú ni. Irọ́. Àfi kọ́ ṣá máa ṣe irú. Àwọn èèyàn wọ́n ń ṣe irú, ṣe irú ṣe lákàn. Àwọn èèyàn kan ń gbin ni. Pé à kí lé lé. Ijọ́ wo ni a fẹ́ bọ́ nínú ìgbèkùn yìí? Ijọ́ wo ni Nàìjíríà fẹ́, fẹ́, fẹ́, fẹ́ mú òótọ́ jáde? Báwo ni? Òun ni Nàìjíríà ṣe ń dàrú now. Nígbà tó jẹ́ pé òótọ́ kan la fi ṣe, a fi òtítọ́ ṣe. Ó ní ìrì, ilé ta dẹ̀ fi tọ́ kẹ̀dẹ̀ re, ìrì ló máa wó. Bẹ́ẹ̀ ni. Ní tí bàbá Tinubu àti gbogbo àwọn APC, APC, APC generally wọ́n ti ṣépè fún wọn wọ́n ti ṣépè fún wa. Gbogbo wa nígbà tá a gbọ́ ìjọba APC ni wá ń dùn tẹ́lẹ̀ pé hey, everybody jubilate pé àwọn ìjọba tó dàbí ìjọba bàbá, party tó dàbí ìjọba bàbá Awólọ́wọ̀, hey, inú wa ń dùn. Nígbà tí rí ẹni Yorùbá tó, tó fẹ́ ṣe, tó wà ní, tó fẹ́ ṣe election, tó fẹ́ ṣe kíni, inú wa máa dùn pé yes bàbá Awólọ́wọ̀. Àwọn, àwọn Yorùbá, torí ìgbà àkọ́kọ́ àwọn bàbá, àwọn Yorùbá try fún wa, bàbá Awólọ́wọ̀ try. Ó ní gbogbo wa fi lè dáhùn pé Yorùbá ni wá pé Yorùbá nation ni Yorùbá nation. Because a ti rí nǹkan wérewere, nǹkan berebere ta ti ṣe síwájú, táwọn bàbá wa ti ṣe síwájú, tí bàbá Awólọ́wọ̀ ti ṣe síwájú, tó ń gbé wa níjà, tó ń ṣe gbogbo ẹ̀. Wọ́n fi pé bóyá bó ṣe máa bá lọ nìyẹn. Òun ló dífá fún bàbá Tinubu tó fi wọlé ta fi sọ pé kọ́n vote fún. Ló sọ pé ẹ vote fún òun, ẹ vote fún òun. Ó wá ń fi ìjọba tipátipá ń ṣe. Bàbá Tinubu á bẹ̀rẹ̀ sí ní fi ìjọba tipátipá ṣe ìjọba APC. Ẹ̀n tó wá di wípé wọ́n wá da gbogbo ẹ̀rù, wọ́n fọ́ gbogbo ẹ̀yán gá. Wọ́n kàn fọ́ pẹ́tẹpẹ́tẹ àwa rójútu ẹ̀. Wọ́n ṣe tán wọ́n ní APC làwọn, àbí ẹ́ APC náà ni, pé ìjọba APC. Wọ́n lọ kóra wọn papọ̀ ni o. Problem tó wà ní the other, the other party kan tó dà pọ̀ mọ́, ṣebí AD ni, ṣebí AD ni wá, bí AD ni bàbá Tinubu tẹ́lẹ̀. Wọ́n á ṣẹ̀ṣẹ̀ wá lọ, wọ́n sọ wípé, "Hmm." Eh, a mọ ibi tí ègún yìí ti wá o, tó wọnú APC. Tí tán fẹ́ á gbogbo ẹ̀ tán ní AP. APC, ṣé APC, APC ni àbí AD ni àbí kíni kan tẹ́lẹ̀ nígbà yẹn. Àfi ìgbà tán dẹ̀ merge gbogbo ẹ̀ papọ̀, tán mú ìjọba, ìjọba Buhari gbogbo ẹ̀. Ó ṣà ní ìjọba tí Buhari wà tẹ́lẹ̀. Buhari ò sí nínú APC tẹ́lẹ̀. Wọ́n ṣà gbogbo ẹ̀ wúruwùru, wọ́n wá lọ ṣe àsowọ́pọ̀ láti ba ìlú jẹ́, láti ba party yẹn jẹ́. Àti ìgbà yẹn ni party yẹn ti bàjẹ́ ni pátì yẹn ti dàrú. Àtọmọ ọkọ, àtọmọ, àtọ̀sọ́ àtàjẹ́ gbogbo wọn pátá náà wọ́n mú gbogbo ẹ̀, wọ́n fọ́ yángá. Ni gbogbo wọn wá parapọ̀ tán wá jẹ́ APC. Àti APC ibi náà, àṣé ibi náà náà fi tẹ̀dó ẹ̀. APC yẹn, ibi náà fi tẹ̀dó ẹ̀. A fi kí àdú-- kọ́ fi àdúrà, kọ́ fi àdúrà tí wọ́n bá lè gba Ọlọ́run láàyè. Kọ́ Ọlọ́run bá wa sweep, kó bá wa sweep APC, kó sweep, kó sweep ibi tó wà ń bẹ dànù. kán ronú pìwàdà, kán ṣiṣẹ́ tó tọ́. Tí ò bá jẹ́ bẹ́ẹ̀, ni, wọ́n máa ma Wọ́n máa ni nígbà tó ń fi wo, wọ́n few days lọ, àbí ṣé pé one month ṣá fi lọ ṣe election fún ní Òṣogbo. Òṣogbo ṣẹ̀ kan ṣe election yẹn ní wọ́n á gbé lọ sí Bóyá bẹ́ẹ̀ dẹ̀ ni àwọn wọn wà. Wọ́n Àná náà sọ pé MC national president mọ́ o Baruwa Aruwa Àgbẹ̀dẹ òun ni national president àwọn òkúsì àwọn èèyàn jubilate kẹ́ẹ̀dẹ̀ máa wò nu last few days ago la rí ọmọ ọmọ kí ló ń jẹ́ ọmọ MC ah! ẹ mọ̀ pé ọmọ MC jáde gbogbo iná rẹ̀ máa rí ah! àwọn ni bàbá àwọn ti di bàbá àwọn ti di eh, national president fún gbogbo Nàìjíríà. Ah! Àwọn làwọn ṣe kíni, àwọn làwọn wà níbẹ̀. Ọmọ tí ò tí ì dáko mọ̀, tí ò tí ì dáko mọ̀. Kí ló á ṣẹlẹ̀ sí wọn lánàá sì? Wọ́n da gbogbo ẹrú. Kó lọ jubileeti tí ó bá jẹ́ iṣẹ́ ẹbí, iṣẹ́ ẹbí tó, ẹbí bí tán fi, tán, tán, owó, owó, owó òun, owó kíni náà fi lọ tọ́mọ. Ẹ wò, ẹ wò irú ọmọ bẹ́ẹ̀ yẹn tó tún jáde. Wọn tún sọ pé, pé bàbá òun dè ní national. Ṣé ó yẹ kí èèyàn máa sọ irú nǹkan bẹ́ẹ̀ jáde láyé? àbí kí ẹ máa gbàdúrà kí máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ah! Bàbá àwọn kìnní kan àwọn tí wọ́n proud fún gbogbo èèyàn. Kí ló wá ṣe ní ọjọ́ kejì? Ó dàbí ọlọ́rọ̀ tó sọ pé Ọlọ́run ò sí, pé àfọ̀hún ò fàhún, àfọ̀hún ò fọhùn. Ọjọ́ kejì báyìí lọ́lọ́run sọ pé kó ṣíwọ́ iṣẹ́, Ọlọ́run ṣí lọ́wọ́ iṣẹ́. Ó yá. Ọjọ́ yẹn lọ́lọ́run pè sọ́dọ̀. Wọ́n ní aṣiwèrè ló sọ pé Ọlọ́run ò sí. So ẹ jẹ́ kí gbogbo wa, ẹ jẹ́ kí a máa fi tọ Ọlọ́run síwájú kọ́nà wa kó lè, kó lè tòrò, kó lè túṣẹ́. Lẹ́yìn ìyẹn wọ́n kò ju bẹ́ẹ̀ lọ. Mo kàn ní ká fún yín ní information pé Olúọmọ wọ́n ti remote ẹ̀. Wọ́n ti remote ẹ̀. Wọ́n ní òun ló win ni. Ó dẹ̀ yà tán tún sọ pé kó win ni. Kí ni wọ́n rí tẹ́lẹ̀ tí wọ́n sọ pé òun ló win? Wọ́n tún sọ pé kì í ṣe òun ló win. Bíi ti bàbá ẹ̀, èmi ló kàn. Èmi ló kàn. Tán fi by force. Wọ́n ṣe, wọ́n ṣe ń fi by force fẹ́ máa rule wa ní Nàìjíríà. Ọlọ́run ò dẹ̀ ní gbà fáwọn oníṣẹ́ ibi. Ẹ̀yin èèyàn wa, ẹ ṣé tí ẹ ṣe ń tẹ́tí sí wa. Ẹ bá wa share, kí ẹ bá wa, kí ẹ bá wa, bá wa, ẹ bá wa share, ẹ bá wa subscribe, kí ẹ lè bá wa love. Ẹ ṣe ọwọ́ tẹ fi ń ṣe. Ọlọ́run á máa bùkún ọwọ́ bẹ́ẹ̀ lágbára Kristi. Ẹ ṣé tí ẹ fi ń tẹ́tí sí wa. Bye.